àà ah, ah. ẹ máa kú kalẹ̀ lórí ìkángun Fejosbaba baba tv yorùbá ẹ ti kúkú fìwé ránṣẹ́ sí wa ẹni ogun tá a bá máa sọ lórí ìkángun yìí ká máa sọ léde abínibí ti yorùbá a sì ti yí padà lọ́dún tuntun tá a wà yìí hmm. òṣèré tíátà kan ló sọ̀rọ̀ kan ó ní kò sí ohun tó dàbí kájọ máa ṣe ah mo sì di ọ̀rọ̀ mú torí lóòótọ́ ni ẹ gbọ́ lórí ìkángun Fejosbaba tv yorùbá lọ́dún yìí ẹ dákun ẹ má bá wa tẹ kínní bọ́tìn tí ń ṣò pé ìtẹ̀ ń wò ẹ ẹ láìkí ẹ pé kódùn rẹ̀ ẹ bá wa tẹ̀ ẹ má kàn wá wo sinimá láì tẹ kínní o ẹ tẹ kínní o ṣé wàá rí kínní bọ́tìn pupa tí wọ́n kọ sọ̀sìkíráìbù sí wọn kéébù yàn jẹ kìsì gbowó lọ́wọ́ èèyàn ẹ bá wa tẹ̀ ẹ́ kẹtùbà wa máa ṣí ẹ fídíò yẹn káàkiri tẹ bá ti ń ṣe yẹn ẹ ń jẹ́ kí YouTube mọ̀ wípé àwọn èèyàn láìkí fíìmù wa ni lọ́wọ́ kan làwọn náà máa gbé káàkiri tí gbogbo ayé ó máa wá di alábòkú fún nípasẹ̀ yín yóò dára fún yín nínú ọdún yìí àwọn sinimá gidi àwọn sinimá Yorùbá àtàtà tó jẹ́ pé àwọn màmá bùrọ̀dá sí ìsá àǹtí àtàwọn tó wà nílùú òkè lọ́hùn tí wọ́n máa gbádùn tí wọ́n máa gbé àṣà wa lárugẹ tí ó tún máa gbé Jésù lárugẹ ẹ dákun ẹ bá wa subscribe ẹ tẹ láìkì rẹ ẹ ṣíà rẹ kẹsì máa bá wa tẹ àtẹ̀jíṣẹ́ kọ́mẹ́ǹtì ní àwọn fíìmù yẹn yóò dára fún yín sinimá kan lẹ́fẹ́ lọ wò yìí àdúrà mi ni wípé ẹ jẹ́ alábùkún fún lórúkọ Jésù lórúkọ tèmi àti àwọn tájọ́ ṣiṣẹ́ papọ̀ àní ẹ ṣeun o ẹ káàbọ̀ o ire o prime film academy tún ti ṣètò sáà ẹ̀kọ́ fejos baba talent workshop fún ọdún 2023 thousand and twenty-three àti two thousand baba talent workshop níbi tí a ti ń ṣe ìmúrasílẹ̀ àwọn ohun èlò fún iṣẹ́ olúwa à ń ṣe ètò ẹ̀kọ́ basic advanced àti professional diploma nínú kí a gbé sinimá tí ó ń jèrè ọkàn fún ọlọ́run àti èyí tí ó mú àwọn onígbàgbọ́ lọ́kàn lé àkórí sáà ètò ẹ̀kọ́ yìí ni ìmúgbòòrò ìjọba ọlọ́run kingdom advancement twenty-five thousand naira péré ni owó ètò ẹ̀kọ́ náà owó yìí ló dúró fún owó ètò ẹ̀kọ́ gangan ilé ìgbé àwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́ àti ìwé ẹ̀rí. oúnjẹ yóò wà fún títà ní ilé ẹ̀kọ́. ìgbà tí ètò ẹ̀kọ́ yìí yóò gbéra sọ ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún sí ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ọdún two thousand and twenty-three april fifteen sí april twenty-three two thousand and twenty-three. ibi lílò ní lasalle secondary school arígbábọlá ìlú ondo ìpínlẹ̀ ondo orílẹ̀-èdè nàìjíríà. àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá ní laptop àti kámẹ́rà lè gbé wọn dání. fún àlàyé sí ẹ pé zero eight one six eight four seven six nine eight five tàbí zero seven zero six four four zero zero one five zero ftw bàbá rẹ̀ ń kọ́. kí ni orísun yìí. mo ní síríǹjì dá. tẹ̀lé mi ká lọ. wọ́n ti múra ìjà o. tí mo lọ ká ti wá níbọ̀. ṣé kò sàn kí n kú ni. máa mi ṣé mo láyè kan gbé ni. a wá nǹkan ṣe sí i. kì í ṣe ẹ̀tọ́ mi láti tú ẹ sílẹ̀ ó dìgbà tí n bá pe àwọn òbí rẹ. ṣáà parọ́. mo ní láti sọ fún ọ pé kó o ṣọ́ra fún àwọn ẹgbẹ́ tó máa kó káwọ. ká ló lọ wà ń lọ́jọ́ tí mo lọ bá wọn fún ọ̀tí ẹ̀jẹ̀ ẹ̀sọ́ kankan tó fi lé mi dànù. jáde kúrò nínú ilé jáde kúrò nínú ilé ṣé o mọ ọmọ yìí. rárá mi ò mọ rí àwọn wo àwọn ọmọ yìí. wẹ̀yìn rẹ. bọ́dẹ bí ẹ kẹ́ lè sọ nǹkan kọ́kẹ́ tó lọ. kí ló dé tó ń sáré. dámilẹ́jọ́ kó ṣe dájọ́ fún mi. agbófinró ẹ ṣiṣẹ́ yín iṣẹ́. kọ́ sílẹ̀ pàpà wa. o <laughs> ò ṣe o kúkú jẹ̀bi nǹkan kan. bánà arákùnrin kí tiẹ̀ lórúkọ rẹ ná. àbúrò ẹ̀ gbálẹ̀ ni. pè é lórúkọ rẹ̀ gangan. Napoleon ni orúkọ rẹ̀ ara rẹ dà. ẹnu ẹ dákẹ́ ṣé dandan ni kò sọ̀rọ̀ ni àní o pẹnu mọ́. nítorí Síónì èmi ò ní dáa lé nítorí Jerúsálẹ́mù mi ò ní dákẹ́. kò síbi kankan tí wàá lọ. ó ti jẹ̀bi ẹ̀sùn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìpànìyàn iṣẹ́ mi dẹ̀ ni kí n fìyà tó tọ́ jẹ ọ́ ní báyìí kò dá ẹlẹ́jọ́ ikú. ṣe wá pẹ yín báyẹn. ó àárọ̀ kadà ni la fi ní ká fẹsẹ̀ fa. ẹ fẹsẹ̀ fa onímọ̀ jìn díẹ̀ ẹ tiẹ̀ wá ro tọmọ mi. jẹ́ kó máa fi kọ́ra jẹ́ kó máa fi kọ́ra hm? gbogbo ìgbà náà kọ́ ní ọmọ náà. kéńjì ò tí ì dínà nù. ṣé bóun náà mò ń pètò lọ́wọ́ ẹ̀ wò ó kíákíá bá kò ní pẹ́ jiná ṣó gbọ́ náà mo ń pèlò lọ́wọ́ ẹ̀ kò ní pẹ́ jiná tó gbọ́. àti ẹ̀ tí gbàdúrà mo ṣe wọlé àti ìgbàdé ká gbàdúrà gbàdúrà jésù a dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ tẹ́ fún wa a dúpẹ́ fún ìpamọ́ a dúpẹ́ bẹ́ẹ̀ ṣe bùkún wa lónìí ọlọ́run ẹ gbọ́ pé wa lórúkọ jésù olúwa wa gbàdúrà ẹ ti ń gbé wa ga nínú iṣẹ́ ìránṣẹ́ ẹ ń gbé wa ga gan-an a tún wá gbàdúrà pé kẹtùn gbé wa ga sí i olúwa ẹ gbé wa ga sí i ní orúkọ jésù ní àgbàdúrà. ìyàwó mi agolo ráìsì mi lè fẹ́ sí agolo ẹ̀wà mélòó lè fẹ́ gbọ̀n bí. Ah, agolo ráìsì méjì màá sì bu wọn agolo ẹ̀wà méjì náà bíi ti máṣà. Ah, yóò wá di mẹ́rin. Hmm kò yẹ orí bẹ́ẹ̀. Ah, bó ló ṣe wá iye orí. a wá di mẹ́rin adiagolo mẹ́rin ah, ah, wọ́n bẹ ò sí nínú èso ẹ̀mí méjì tó àwa mẹ́ta ni méjì tó o agolo ráìsì kan agolo ẹ̀wà kan wà á pín mọ́ra wa. dadi kò lè tó wà. kí ni. ẹ jọ̀ọ́ ẹ fi kinní lé òjàre ẹ fi múlẹ̀ àtàgolo sílẹ̀ ah, kí ló dé gan ah, bóyá kẹ kúkú wá ṣe ń gbà lọ tó fi tẹ̀sí wá sún èmi gan báyìí ah, kí ló dé gan náà. dadi a ní kọ́ọ̀pù méjì ò lè tó wa sẹ́ mi ì tí kankan látàárọ̀ ẹ wò ebi ń pa mí gidi gan ni o. ìyá dèbò dé ara kí ló dé kí ló dé tó o fi ṣe báwọn kí ló dé tó o tó o fi ní òdáná mọ́ kí ló ṣẹlẹ̀ àti kí ló dé tó o fi. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo irú ìgbésí ayé bá yóò mẹ́mi lára o ah, kémi àti yín wá máa fa agolo ráìsì àtẹ̀wà múra wa lọ́wọ́ níwájú ọmọ wa ẹ wá ń sọ pé agolo ráìsì kan àtagolo ẹ̀wà kan ó ti tó fún gbogbo wa nu ilé ṣé báwọn ọ̀rẹ́ yín tó kù ṣe ń jẹun ni. sọ ma pé nígbà tó fẹ́ sọ̀rọ̀ wọ́n ní pé àwọn ọ̀rẹ́ mi tó kù àwọn ọ̀rẹ́ mi yàtọ̀ sí mi. ẹ̀wẹ̀ ẹ má sàpamọ́ sábí òṣì ẹ má sàpamọ́ sábí òṣì à ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ jọ ẹ lówó lọ́wọ́ ẹ wá ń bẹ̀rù pé kí kí rọ́bà ráìsì àtẹ̀wà tààrà láwìn kó má tètè tán. láti pariwo wàá sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nǹkan tẹ̀ wá sọ̀rọ̀ gidi gan ṣé òun máa fẹ́ kó tètè tán ni èwo wá ni wò bí à ń ẹ wẹ lọ yanjú ẹ o torí mi ò mọrú iṣẹ́ ìránṣẹ́ tẹ gbà tí jésù ò lè pèsè fún yín láti láti tọ́jú àwọn ọmọ yín láti tọ́jú ẹbí yín. ó wá yẹ kí nǹkan tí mo ọgbọ́n tí mo dá ó yẹ kó yí ẹ o <laughs> èmi mọ nǹkan tẹ̀lé ṣe o ṣùgbọ́n èmi ní obìnrin dára rice àti ẹwà lọ́wọ́ ẹ̀ alẹ́ òní ló lóun máa wá gba owó òun torí ẹ̀gbọ́n jẹ́ kí n kí n lò fi gun ọ̀kadà kí n lò fi fọwọ́ hmm. rìn rìn rìn torí kó lè pẹ́ sódà tó bá dé kò ní bá mi lé mo fi lo ọgbọ́n sí i. sẹ́yìn náà ti wá rí pósí ò dáa ẹ́ irọ́ tí ń wà nú ọ̀rọ̀ yín pásítọ̀ ṣé bẹ́ẹ̀ sọ pé tètè rọ́kadà lẹ ṣe pẹ́. mi ò tètè rọ́kadà náà a máa ní ká sọ dáadáa mi ò tètè rọ́kadà. ọjọ́ wo gan-an ni mọ́kù ò ní ṣé ọ̀rọ̀ ìyá bílíkì ṣó wá rọrùn báwọn ni ẹ wò bóyá òun ló dé o. ta nìyẹn. èmi ni o. ẹ wọlé. ah libra bò ni. kalẹ̀ jọmọ mi kọ. wọ́n wà nù ní ṣé kò sí. ìjọba mi kọ ọ mẹ́mi ni ọ̀rọ̀ mi sí mi. ok ìjòkó jẹ́ ń dá ìlú ọkọ̀ ok má pẹ́ o. mọ́mí gbẹ̀ngàn béèrè mi. Gbénga báwo ni mọ́mí ẹ̀ ń kọ́ wò oh. wá bá mi bẹ̀ wọ́n náà ni ah, pé kán mú sùúrù wò ó dàbí nǹkan owó tí mò ń retí pé màá fi san ni ò tí ì yọ dúró ná Deborah ṣé bẹ́ẹ̀ pawó ọ̀rẹ́ àtìdá mẹ́wàá kò ah, tó bá rí bẹ́ẹ̀ dúró bóyá màá lè san lé ní ṣó ti gbọ́. Abádébọ̀ ta ló lọ ẹ wo ẹja dé wá jàre owó ẹja tí mo jẹ ìyá rẹ̀ tá a gbà lọ́sẹ̀ tó kọjá mo ní Gbénga wá béèrè. èló ni owó mi. three hundred naira péré ni. Ah! ẹ má pariwo. abẹ́ màmá rẹ̀ kó fún wa ní gbà díẹ̀ sí àkókò díẹ̀ sí pé a ó san owó ah, bó ti gbọ́n náà ṣé bí ẹja sáwá ẹyọ kan báyìí tó rà náà ni tó ń sìn ọbẹ̀. ẹyọ kan náà ni ẹ wá ṣé bí ẹ ti ẹ gba owó ọ̀rẹ́ George bóyá kẹ bá wa yọ ọ́ nù ẹ̀ owó rẹ lọ sọ báwọn tún gbogbo owó rẹ kan dá pátápátá seventy five naira ìyẹn gan ló jẹ́ kí n fẹsẹ̀ rìn láti chọ́ọ̀chì wálé torí mo mọ̀ pé eléyìí <laughs> bàtà bá bọ́ lọ́kadà ló fẹ́ hmm. o ṣé pé kì í tiẹ̀ ṣe ṣé pé torí àìrówó gan lẹ ṣe fẹsẹ̀ rìn kì í ṣe torí ìgbà ẹ̀rọ kadà kì í ṣe torí ìyá bílíkì ọlọ́mọ wa gbà mí báyìí o. wàá bá mi bẹ mọ́mí ẹ náà ni pé kán mú sùúrù fún mi kán fún mi lásìkò díẹ̀ sí i màá san. màá ṣe mọ̀ pé owó ẹja ti lé lọ́sẹ̀ kan. màá san pé kán mú sùúrù fún mi. three hundred naira lówó tá à ń sọ yìí ìyá tó bí nílé ṣe tóbi tó ẹ ní three hundred naira fún ilé. mi lè parọ́ fún ẹ tó bá wà á ti san bó ṣáà ní kán mú sùúrù fún mi sí pé màá san àní máa san án ìwọ ṣàkọ́kọ́ jíṣẹ́ fún wọn ló sọ pé máa san án. òbúrò dàbọ̀ iṣẹ́ olúwa ó dára láti ṣe èrè ń bẹ níbẹ̀ ọlá ń bẹ níbẹ̀ èmi kò lè ṣe kébì má ṣiṣẹ́ fòlúwa kí lè gbádùn kó. ti ṣe èrè ń bẹ níbẹ̀ ọlá ń bẹ níbẹ̀ èmi kò lè ṣe kémi má ṣiṣẹ́ olúwa kí lè pàdé ògo lọ́jọ́ ìkẹyìn. lọ́jọ́ ìkẹyìn. ẹni tó bá ń ṣiṣẹ́ fólúwa náà ló lè pàdé ògo ẹni tó bá ń ṣiṣẹ́ fólúwa nìkan ló lè pàdé ìyè èmi kò lè ṣe kémi má ṣiṣẹ́ fòlúwa kí lè gbàdé ògo lọ́jọ́ ìkẹyìn iṣẹ́. iṣẹ́ olúwa ó dára láti ṣe èrè ń bẹ níbẹ̀ ọlá ń bẹ níbẹ̀ èmi kò lè ṣe kémi má ṣiṣẹ́ fòlúwa kí lè gbàdé ògo. tó máa fi rí èpè yẹn ṣùgbọ́n ẹni tó Ọlọ́run bá fi bú tó fi ṣépè ta ni yóò bá rí èpè kúrò lórí ẹ̀ ẹ ẹ mú oúnjẹ wá ẹ mú ọrẹ wá ó ní òun yóò sí fèrèsé ọ̀run òun yóò ṣe kí ni o òun yóò bùkún yín ìtumọ̀ ni pé okòwò tó ń ṣe mú oúnjẹ wá tọ́lọ́n bá bùkún ẹ lọ́nà ìlọ́po nǹkan lẹ́nu o ìtumọ̀ ni pé tó bá yẹ one thousand ló fi kalẹ̀ fọlọ́hún ọlọ́run aṣọ di ló bá yẹ pé lọ́nà méje ni aṣọ di èlò seven thousand ọlọ́run adáríjì ọ ọlọ́run adáríjì ọ ọlọ́run adáríjì wọ̀ yìí ọlọ́run adáríjì bàbá tó wọ̀ mí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin wọ̀nyí ọlọ́run adáríjì yìí ó tùgbẹ́ nílò láti dá ọrẹ àti ìdámẹ́wàá ká ẹ lè gba ìbùkún olúwa hallelujah yóò dára fún wa lórúkọ jésù àti ẹ̀sà mímọ́ àṣà mímọ́ ńgbà tó owó ti ń bẹ ńgbà tá a ti sọ̀rọ̀ owó ó ti ń ta lára ọ̀nà ìbùkún dẹ̀ ni tó o bá fẹ́ kí ọlọ́run ó bùkún ẹ lónìí ní kí ọlọ́run fún ẹ ní ìbùkún àwòjátọ́ ìbùkún tó lágbára wàá na owó ẹ sókè wàá bẹ̀rẹ̀ sí gbàdúrà pé olúwa o ìfèrè tí ọ̀run fẹ́ kó ṣí lébi lórí mo fẹ́ fi owó ọrẹ àti ìdámẹ́wàá yìí kalẹ̀ ó yà ná sókè ẹ̀dọ̀sàdà ẹ̀dọ̀sàdà ẹ̀dọ̀sà ní kíákíá wọ́n ránṣẹ́ sá ìwọ tó fẹ́ fi nǹkan tó jọjú tó fẹ́ fi owó ńlá sílẹ̀ fún ọlọ́run ó yẹ máa filẹ̀ bó ṣe filẹ̀ jésù á pèsè fún ọ ilẹ̀kùn ọ̀run á ṣí ilẹ̀kùn ọ̀run á ṣí ilẹ̀kùn ọ̀run á ṣí hallelujah o ẹ gbàdúrà ẹ bẹ̀rẹ̀ sí ní gbàdúrà máa gbà ìwọ tó bá fẹ́ nìyẹn pé olúwa mo fẹ́ kí fèrèsé ọ̀run kó sí fún mi o mo fẹ́ kí fèrèsé ọ̀run ó sí fún mi o máa gbà dáadáa máa gbàdúrà dáadáa olúwa tí fèrèsé ọ̀run fèrèsé ìbùkún olúwa sí rẹ̀ olúwa o bùkún mi jésù bùkún mi olúwa bùkún mi. head usher brother Hey, dọ́ṣà. ah dadi. ṣé dáadáa ni mo fẹ́ kó rẹ̀ nítorí owó ọrẹ àti ìdá mẹ́wàá. one ninety ni sir. Hmm? one ninety. one ninety. bẹ́ẹ̀ sir. bíi power one hundred and ninety naira ni sir. Ah, ó dàbí pé ẹ ti ń ẹ ti ń jalè ní dìpátímẹ́ǹtì yìí o ẹ ti ń fẹ́ wọ́. rárá sá. Ah, àwọn ọwọ́ tí mo rí aládùúgbò ọwọ́ tí mo rí tán náà sókè nígbà tí àdúrà nígbà tí ìwàásù mi wọ̀ wọ́n lára dáadáa tó wọ̀ wọ́n lọ́kàn dáadáa ọwọ́ tí mo rí tó sókè pọ̀ kò lè rí bẹ́ẹ̀. Ah, ah. tábà tẹ̀ ní wípé gbogbo àwọn ọwọ́ tí mo rí tẹ́nà sókè yẹ pátápátá tábà ní ká calculate ẹ̀ tábà dá five five naira kò lè jẹ́ one ninety naira. gbogbo owó tí a nà sókè kan ló dáwó sáà in fact. bí àwọn kan ṣe ń dá owó ni àwọn kan fi pépà ìrànlọ́wọ́ sínú àpò rẹ̀. Ah, owó ni mo pè é wá tó rántí pépà kí ni àwọn ilé kí lè lè. pépà ìrànlọ́wọ́ ni gbogbo wọn fi sínú àpò rẹ. Ah, pásítọ̀ mi ọ̀hún wa mo nílò owó láti ra oògùn fún ìyàwó mi tí ò gbádùn. kí ni gbogbo ilé kí ni gbogbo ilé kí ni gbogbo pásítọ̀ ah, ah, oh, wọ́n máa jà mí lólè ẹ̀ máa ràn mí lọ́wọ́ pásítọ̀ mo nílò ìrànlọ́wọ́ yín fún owó school fees ọmọ mi. Ah! àbọ̀lọ́run ò pè mí ni kí ni gbogbo ilé àbọ̀lọ́run ò pè mí ni. ẹ káàsán dájú bùrọ̀ táyọ̀ ẹ káàsán ṣé ẹ gbàgbé yìí. kí ni ẹ mà. mo fẹ́ gba change ni. nígbà tó ń dánwò rẹ tẹ́lẹ̀ rà ni mo fẹ́ dá mo dẹ̀ fún àwọn ṣáà ní hundred naira wọ́n gba ninety naira. ṣé nínú one ninety náà. kò yé mi sà. wàá fún ní wàá fún ní ninety naira yìí a kù hundred naira. thank you kí n fàsìkò ṣòfò. ẹ wo ó ti wá tó gẹ́ báyìí o bóyá kẹ́ ẹ padà lọ bèrè bóyá òótọ́ lọ́lọ́run pé yìí. láti ọdún mélòó láti ọdún mélòó. ní gbogbo ọdún tẹ ti wá ń ṣiṣẹ́ ìránṣẹ́ ọ̀hún ẹ́ ní gbogbo ọdún tẹ ti ń ṣe iṣẹ́ ìyanu wo lẹ rí pàtó gan tó fi hàn kọ́lọ́run pé yìí. Ah, iṣẹ́ ìyanu sórí iṣẹ́ ìyanu ń bọ̀ lọ́nà wàá rí iṣẹ́ ìyanu nínú iṣẹ́ ìránṣẹ́ wa yìí o iṣẹ́ ìyanu ń bọ̀. iṣẹ́ ìyanu ń bọ̀ ṣé wọ́n wá kọ òṣì mẹ́yìn ni ṣé kọ òṣì mọ yín ni ẹ lóbìnrin lọ́wọ́ àwọn ẹgbẹ́ yín bó ṣe ń ṣe ni. Hmm. ìyàwó mi ìyàwó mi jókòó. kò sí òòparọ́ òòparọ́ bí yóò ṣe àwọn nǹkan tó yẹ kí n mọ̀ nínú iṣẹ́ ìrìnsẹ̀ tí mi ò tí ì mọ̀ àwọn àṣírí ìjìnlẹ̀ kọ̀ọ̀kan tó yẹ kí n mọ̀ tí mi ò mọ̀ ò parọ́. ẹ wo ẹ jẹ́ lọ gbẹ́jọ́ tì ká lọ wáṣẹ́ ṣe bóyá kẹ́yìn ó gboko lọ kémi bẹ̀rẹ̀ sí ń tajà wájú ilé. Hmm? èmi náà wò ó kí àwọn ọmọ ìjọ pọ̀ bá ṣe pọ̀ yẹ kó tiẹ̀ má ṣe kan ṣoṣo ìkan báyìí tí ọlọ́run máa lò láti ràn mí lọ́wọ́ láti ràn wá lọ́wọ́ kó má sì kán. Ah. Pastor. Pastor Tunde. Pastor <laughs> Tunde. Pastor Tunde. Yeah. <laughs> ẹ̀yin ni mo rí yìí ẹ máa kújọ mẹ́ta ẹ ṣe ẹ ṣe ẹ kú iṣẹ́ ìránṣẹ́ ẹ ṣe o mọ́tò yìí rè. ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni sá. gbádùn iṣẹ́ ìránṣẹ́ tutù ètùtù oní èsì. <laughs> ẹ̀wọ̀n actually wọ́n pè mí fún ìsọjí kan ní ìlú ilẹ̀ ẹ̀ẹ́dì mọ́tò yín kọ́. mọ́tò ká <laughs> ló tẹnu ajábọ̀ ẹ̀kọ́ fojú àti dé. <laughs> about ministry ńkọ́. Ah, ah, but ah, pastor oníran ó yẹ ká ríra o eh, ó yẹ ká lè sọ̀rọ̀ o ó yẹ ká jọ sọ àwọn ọ̀rọ̀ kan ẹ ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ ná ẹ jẹ́ ká lọ ná. ṣé ẹ bá gẹ̀ẹ́sì nínú báyìí <laughs> kò ní kọsẹ̀ rárá. ha ah, Fọlúkẹ́ Debora ọlọ́run ti pèsè ńlá o come sí ọlọ́run ti pèsè mílíìkì <laughs> ọlọ́run ti pèsè mílíìkì bá mu eléyìí gbogbo ó pọ̀ láyé. Ah, ah. ẹ̀yin náà mú dèbò kí ló dé kódà. Mm. dèbò òmùrí inú yẹn dùn pé mo bá ẹ gbé wá. kódà bó ni ṣe rí gbogbo mi láti rí lójú. ọ̀nà yẹ kí ògójọ́ mi gún rí. ọ̀la máa rí bẹ́ẹ̀ àmì. bò. ẹgbẹ́ gbádùn ẹ o. ọwọ́ tó fi ń mú lágbára dìbò ọwọ́ tó fi ń mú lágbára. Ah. kódà kódà dèbò rọra dèbò rọra ah, kó tiẹ̀ ṣe àgbàlagbà fún fáwa tó kù kò sọ̀rọ̀ ọmọdé inú ilé àjọpọ̀ àrẹ̀rẹ̀ ni ó tó ó tó sà ti tán a lo ti tán bẹ́ẹ̀ àló ti tán. dèbò àló tó àló tó ọ̀gá. ẹ ah, wá mú tán. kí ni àjọ mú tán ni Hey, èèyàn ń gbádùn láyé yìí èyí ò gbọ́dọ̀ mọ́ mú eléyìí ní ojoojúmọ́ kó mọ̀ rọrùn wọ̀ ah ó dùn o. inú mi dùn pé inú yín dùn. kódà. níbo lẹ ti rówó rẹ yìí ó sábà ń gbé kiri kí n máa gbé lọ sùn. <laughs> sórí eh, ọ̀rẹ́ mi kan ni mm-hmm. a ti jọ ń sọ̀rọ̀ láti kékeré pásítọ̀ bíi tèmi náà ni mm-hmm. wọ́n pàdé ẹ̀ lónìí. <laughs> Eh, eh. kẹ́míyẹ̀rì. owó rẹ̀ ẹ dákun ṣe gba nọ́mbà ẹ̀. kí mo fi nọ́mbà rẹ. Ah, ìbàdàn rẹ ni ìbàdàn rẹ ṣé bí ẹ sọ pé pásítọ̀ ni ẹ eh, yóò ní àwọn ìmọ̀ràn àtàwọn ìtọ́ni kan tí ó lè mọ fún yín. kí wàá ní rẹ gbé ń ṣe fún wa láti. Oh ńbo ni ìtọ́ni tí rẹ̀bẹ̀ adésọjí ti ń fún yín ibo ló bá yín dé nísìn. ó ah, gba nọ́mbà rẹ. Ah! ẹ wo ó ti dàgbà ló ah! bá tán. kódà gan-an a ti jọ fi ìpàdé sí ọ̀sẹ̀ tí ń bọ̀ lẹ́kọ̀ọ́ torí àráyè sọ̀rọ̀ púpọ̀. ó ti dàgbà ó ti dá a ah, ó ti dá a bá wọn ah ọlọ́run ṣe o ọlọ́run ṣe o ọlọ́run ṣe o ọlọ́run ṣe o eh, ọlọ́run ṣe o dèmọ́ra ọlọ́run ṣe o <laughs> ẹ wo a wá san gbogbo owó àwọn tá a jẹ lówó tá a bá ti wá san tán ah, a wá a so oúnjẹ gidi tá a jẹun sọ́kàn ara wa ah, ẹ wàá mọ̀ pé ìyàwó tẹ fẹ́ yìí ọlọ́wọ́ síbí ni nínú ilé ayé wa ti dá ah, ó ti dá kò ní dá ọlọ́run ṣe o ọlọ́run ti ṣe inú ti gbé wa ga ah, àwọn hmm. náà very very soon àwọn náà máa ti mú un. lágbára ọlọ́run lágbára ọlọ́run bí ó ṣe rí lù. ẹ ṣe gan sa ẹ ṣe sa ṣé kò nira fún yín láti gẹ̀ẹ́tì ọ̀dọ̀ mi níbí. Ah, kò nira kò nira rárá ah, mo ti gbé kò tẹ́lẹ̀ rí gbé kò rí gbé kò rí ah, e, e, ilé yìí ó fàyìn wò ilé yìí fàyìn gan. ilé wo ilé tí mo máa tó gbé rẹ̀ǹtì tí máa kó lọ sí mansion mi wà á ṣàdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ṣá àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ mansion ẹ ti kọ́ mansion pẹ̀lú oríṣiríṣi mọ́tò níbẹ̀. báwo ni ministry mo rántí pé bẹ́ẹ̀ fi rí nígbà tí mo fi ṣe ms mo dẹ̀ mọ̀ pé àwọn èrò pọ̀ rẹpẹtẹ nínú church nígbà yẹn yóò kí ló wá ń ṣẹlẹ̀. wọ́n sì pọ̀ kódà gan wọ́n pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ ṣùgbọ́n wọn ò dáwó wọn ò dáwó bíi ti báwo owó ọrẹ àtìdámẹ́wàá ńkọ́ owó ìkórè owó ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àti owó ọrẹ wòlíì. ó sì gbogbo èyẹ wọn kò kan àwọn ará ìjọ mi ìwé ẹ̀bẹ̀ àdúrà náà máa fi sínú ẹgbẹ́lópọ̀ wọn ò dáwọ́. àwọn olùkọ́ ìlú àwọn mẹ́sẹ̀gì àwọn ìwàásù yín báwo ni ó ṣe máa ń lọ. mọ́lákì ni. Malaki ni ìfìfúnni kò sí wàásù tó bá wù kí n wà fún wọn màá parí ẹ̀ pẹ̀lú ìfìfúnni síbẹ̀síbẹ̀ náà àwọn èèyàn ò kì í filẹ̀ wọ́n yìí fowó lẹ̀ ah Pastor Tunde your ministry is young báwo lẹ ṣe ṣe é tẹ́ fi dà nǹkan tẹ́ dà lónìí báwo lẹ ṣe ṣe ọ̀nà wo lẹ́gbẹ̀ẹ́ gbà. speed ni speed bẹ́ẹ̀ ni ó rí ọ̀fẹ́ tó tayọ ṣẹ́rí ẹ̀yin ni ẹ ṣe bó ṣe tọ́ ẹ ń dá àwọn nǹkan ṣe ní ẹ ń dá àwọn nǹkan kan ṣe ẹ ń dá àwọn ìgbésẹ̀ kan gbé ẹ fẹ́ ẹ fẹ́ ẹ fẹ́ máa gbé ẹrù tó wúwo fúnra yín nǹkan tí mo ń tà láti sọ yẹn ẹ ẹ sọ̀rọ̀ málákì lẹ́ẹ̀kan hmm. kó má jẹ́ pé ibi èpè yẹn lẹ máa ń hámà jù lẹ́mọ̀ ẹlòmíì máa sọ̀rọ̀ nípa málákì ṣẹ́mọ̀ èfífún ni lóòótọ́ ṣùgbọ́n yóò wá dúró lórí èpè yẹn rírẹ́ ni èmi ò fi yín rẹ́ ẹ bá ń sọ yẹn fáwọn ọmọ ìjọ owó lè má yọ so ẹ nílò láti bá àwọn tí ó ní òróró kẹ bá wọn ṣe ìpàdé papọ̀ lẹ́yìn ìgbà yẹn lèyí padà àtúwà ní ministry bẹ́ẹ̀. Bàṣọ̀túndé mo ń gbádùn yín ṣùgbọ́n kò yé mi dáadáa kò yé mi dáadáa. nǹkan tí mo ń tọ́ àyà láti sọ ni pé pásítọ̀ kan ló ràn mí náà lọ́wọ́ bẹ́ẹ̀ ni àwọn ò kì í wọn ò wọn ní church wọ́n máa ń lọ káàkiri inú ìjọ láti ṣe ìsọjí kiri ni so àwọn ni wọ́n ràn mí lọ́wọ́ tèmi náà fi dé ibi tí mo dé bóyá tí ẹ bá lè bá wọn pàdé iṣẹ́ ìránṣẹ́ tí náà yí padà. ìrìn hmm. la fi ń farin iron sharpened iron eh, báwo ni a ṣe fẹ́ rí reverend yẹn àwọn ẹ̀rọ máa ń bí sí gan about I will try my best láti jẹ́ kí ẹ lè rí wọn màá try ẹ̀ẹ́dẹ̀ máa rí ìyípadà ńlá nínú ministry. tí dáàdi ẹ bá ti dé wàá sanwó sùkúl tó ti gbọ́. a ní o ó yá Deborah lọ sílẹ̀kùn káre láìdè búra ẹ káàbọ̀ yóò dà fún ọ ẹ kú rìn ẹ ṣeun ẹ pẹ̀lẹ́ ẹ kú rìn sà ẹ káàbọ̀ ìwọ ló máa ṣiṣẹ́ tó ń ṣe lọ́nu ilé ẹ kú rìn ẹ pẹ̀lẹ́. pásítọ̀ ní ìrànkọ́. àwọn ò mà sí nílé. wọn ò mi pé àwọn ó rìnrìn àjò. wọ́n sáré jáde. ọ̀dà ọ̀dà léléyìí tí n ò wá bá wọn lé bóyá kí n kó gbogbo àlàyé ohun t'Olúwa rán mi wáyìn wá ṣe kí n ṣàlàyé rẹ̀ fún yín ẹ ẹ sì bá ń sọ fún ọ tí wọ́n bá ti dé. ó dáná sọ. ẹ àmọ́ èmi ni wọ́n lọ ṣe lẹ́kọ̀ọ́. wọ́n lọ rí ọ̀rẹ́ wọn kan lẹ́kọ̀ọ́ ni. ọ̀rẹ́ wọn ah, ah. pásítọ̀ níran ní ọ̀rẹ́ lẹ́kọ̀ọ́ òun ò sì mọ̀ ẹ mọ ọ̀rẹ́ wọn Iléṣà ó ti pẹ́ tí wọ́n ti ń ṣe ọ̀rẹ́ wọn láti kékeré ni kódà káti ẹ̀ tó mọ̀yìn rárá ni ṣùgbọ́n àìpẹ́ iná ṣẹ̀ṣẹ̀ wàá pàdé ara wọn. wọ́n bá sì tún bẹ̀rẹ̀ ọ̀rẹ́ padà hmm. Hmm. ó dà olúwa ló rán mi sí yín Folúkẹ́ tẹ́tí ẹ lẹ́ dáadáa kó gbọ́ <laughs> olúwa ní kí n sọ fún wọn wípé gbogbo ìrírí aginjù yín nínú iṣẹ́ ìránṣẹ́ ó ti fẹ́rẹ̀ẹ́ dópin o ó ní sọ fún yín pé òjò ìbùkún ti fẹ́rẹ̀ẹ́ máa rọ̀ báyìí. olúwa ṣeun ó ti ń jọ bẹ́ẹ̀ náà kó tètè ṣẹlẹ̀ náà là ń retí kó tètè rí bẹ́ẹ̀ là ń retí ọdún kọ́lọ́run lọ́wọ́. àmọ́ kinní kan wá ní o Folúkẹ́ tí ètò ọlọ́run bá ti ń súnmọ́lé láti wá sí ìmúṣẹ nígbà náà ni sátani máa ń gbé oríṣiríṣi ìdánwò àti ìtànjẹ wá fún ọmọ ọlọ́run kí ète àti ètò ọlọ́run fún irúfẹ́ ọmọ ọlọ́run bẹ́ẹ̀ kó má bàa wá sí ìmúṣẹ. mi ò tiẹ̀ ní jẹ́ kan tiwa mi ò ní jẹ́ ète àti ìpinnu ọlọ́run ní ìṣẹ́ lórí ayé wa. àmín àmín lórúkọ jésù ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ ṣọ́ra kí ẹ kíyèsára kí ẹ wà ní àìrékọjá kí ẹ máa fura nítorí èṣù ọ̀tá ẹ̀mí yín ó ń búramúramù bíi kìnìún ó ń wọ ẹni tí yóò pàjẹ́. hello ah ẹ pẹ̀lẹ́ kúrin ẹ kú ìrìn ah, mo ti ń gbìyànjú àti pè yín. ẹ ṣe iná ló tán lórí fóònù ni nfa mo ṣe ṣáàjì ẹ̀ gan sí ni. ṣé ti wá rí wọn báyìí. Ah, mo ṣì wà ń bẹ mo ṣì wà lọ́dọ̀ wọn. Ah, olúwa ṣeun olúwa ṣeun dúpẹ́. tí pásítọ̀ níran nìyẹn. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni Reverend Adésọjí ni wọ́n wá kí wa sílé wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ wọ́n ti béèrè yín. ah pásọ Adésọjí jọ bá ń gbé fóònù fún wọn. olùṣọ́ àgùntàn níran hmm, ẹ kú ọjọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú sáà wọ́n ní ẹ sáré dẹ́kọ̀. ẹ mo sáré wá rí ọ̀rẹ́ nìkan ni sá ló dáa ọ̀rẹ́ yín ó dáa ó dáa mo ti bá ìyàwó yín sọ̀rọ̀ ohun tó lùwà rán mi wá yín wá sọ olúwa ní sọ fún yín wípé kí ẹ kíyè sára fún ìtànjẹ sátánì hmm. ẹ ṣọ́ra fún àrékérekè èṣù torí díẹ̀ báyìí ló kù tí ìyanu yín ó fi dé dáa náà á tún máa ríra ẹ ṣé. ẹ ṣeun sá ọlọ́run á ràn wá lọ́wọ́ sá. ẹ ṣé gan ni sá ẹ ṣé àdúpẹ́ o. àwa ṣe àlè lọ nírọ̀lẹ́. àlè lọ ohun tó bá ti yá kan kò tó kù dọ̀pẹ́ mọ́ ṣe bí ẹni èèyàn ọlọ́run lẹ́nu yẹn. Ah, ah. ẹ bá ti débẹ̀ yìí náà tí wọ́n á mú ẹ̀yìn ọlọ́run. ilé ló dára tó ilé ló dàbí ọ̀run yìí. ẹ máa wọlé bá. Ah! pásítọ̀ ah! ilé èèyàn ló dàbí ọ̀run yìí ẹ kò gbogbo rẹ̀ bó ṣe ń dẹ́bi góòlù. poverty is a disease. ẹ sì ní pásítọ̀ lẹ́nu yìí. pásítọ̀ ni wọ́n. Ah! pásítọ̀ ni wọ́n ìránṣẹ́ ọlọ́run àlàyé ni wọ́n. owó mọ̀ dáa. owó dáa poverty is bad poverty is terrible. ẹ dẹ̀ ni pé pásítọ̀ tún lè ní bó ṣe lówó tó yìí. bẹ́ẹ̀ni pásítọ̀ ni wọ́n ẹ wẹnu lẹdẹ wẹnu ọkọ bíbélì rèé bàbá ti bàbá ti bàbá bàbá ti kó bíbélì jẹ. ó ti kó bíbélì jẹ ó kó bíbélì mi ní. ẹlòmíì nǹkan mi lè máa bá lórí tébù ṣùgbọ́n bíbélì la bá lórí tébù arákùnrin yìí. bẹ́ẹ̀ni ìyẹn ah! ló fi hàn pé onígbàgbọ́ òdodo pásítọ̀ gidi ni wọ́n. ó tọ́ lẹ sọ pásítọ̀ ni. so mo ń sì fún pásítọ̀ láti ní anointing kó tó lówó nìyẹn. mo rí ibi gidi wá. <laughs> owó mà dá o. ẹ ẹ lọ léyìí o. owó mà dá o owó dá ẹ káàbọ̀ sir. Ah, hello how are you. i'm fine sir. Eh, ṣé abá baba ń lé. ah sir ṣé ẹ sọ fún wọn tẹ́lẹ̀ pé ẹ máa ẹ̀ ń bọ̀. àwọn gan-an náà ni ká wá. kì ó dáa <laughs> bàbá máa yọjú sí eh, eh. ẹ jọ sir ẹ jókòó. ẹ jókòó sir. mò ń bọ̀ sir. ẹ jókòó ẹ jókòó. ok. àkejì ah, mọ́ ẹ̀ ń jì. Yeah. Sátúndé, ó dáa. ẹ jọ ẹ fi lè panu fún oúnjẹ tó ṣetán bàbá ò ní pẹ́ yọjú sí yín sà. Okay, thank you. God bless. Okay, thank you. Yes, sir. Aunty, so, padà wá, wọ́n bínú. <laughs> Kí ló ní ká fi eléyìí ṣe? Kẹ́ panu sà. Ká kàn fi panu. Enjoy yourself, sir. Thank you. ká fi odidi nǹkan tó tó wọn ká fi panu tá a bá máa fi lè panu èyí tá a máa fi panu tó bá lọ tó bó ṣe tó yìí báwo wá ní oúnjẹ gidi gan ṣe máa tó. ó máa ó máa rẹpẹtẹ ní ah! rẹpẹtẹ rẹ jẹ jẹ ká fi panu. ẹjẹ ẹjẹ ẹjẹ ẹjẹ ah, apanu. ẹ panu ẹ panu eh. ṣé mo wí pé ẹ̀yin lẹ rìnrìn àjò wá sèkó kó tó di pé ẹ dé yẹn èmi ti jẹun mo ti yó. Ah, òótọ́ ni o òótọ́ ni <laughs> mo mọ̀ pé ẹ ti jẹun ẹ ti yó ẹ ṣe mọ̀ pé èméjì kò lé ní mm. àárọ̀ kùtùkùtù ni mo ti wà lọ́nà mm, mm, <laughs> ẹ ṣeun. àìsàn ah, ah. omi ló wà àwọn ajú yìí omi ìsanwó. ǹjẹ́ màá pé mi ò mi ò jẹ́ eléyìí mò ń o mi ò mi ò lóbi o ẹ ṣe ẹ jẹ́ mo fi ọwọ́ mi jí ejò rí ìwé lè dé rí yìí ọwọ́ kan ò ká ọwọ́ kan ò ká eléyìí o ẹ ṣeun pásán ìbá jẹ́ ilé ìgbádẹ́mú kẹ́yìn náà kẹ fi panu. àìní ah, ti yó ẹjẹ ẹjẹ ẹjẹ. àìní ah, kékeré yìí kẹ tún fi. ẹjẹ ẹjẹ kí n bá yín wo drink ẹni mhm. mo lè ẹjẹ oh, mm-hmm. pastor pastor ayé dùn jẹ kí n yà lọ. <laughs> ayé dùn jẹ kí n yà lọ. Um, excuse me èmi fẹ́ mo fẹ́ ìzàrà mi ẹ ní jẹ lára oúnjẹ rárá. mo ti yó sẹ mo yó. ẹ pẹ̀lẹ́ enjoy yourself. ẹ ẹ ṣe enjoy yourself. ayé máa dùn ó. Mario ẹ pẹ̀lẹ́ sà. ẹ káàsán ẹ kúrò lẹ́ o. ó ṣe díẹ̀ tí mo ti ń wò yín náà. mo rí pé ẹ dákun ẹ dákun ẹ bá wa ẹ bá dúpẹ́ lọ́wọ́ wọn. ok ẹ bá dúpẹ́ lọ́wọ́ òbí pé wọ́n ṣe o pé a dúpẹ́ lọ́wọ́ wọn o hmm, pé a mọ̀ lóore o èmi kò léwé láti rí wọn ah, ọmọkùnrin kò. ẹ kò ṣẹ́ mo rí pé bísí gan-an pásítọ̀ Túndé ń kọ́ sáà. mo dá a peace be unto you sir. thank you sir. Epele. pẹ̀lẹ́. ó ní ah, mi ò mọ̀ pẹ́yìn ni ẹ pẹ̀lẹ́ e ẹ ṣe kan o mi ò mọ̀. ẹ bá bínú sí wọn wọn ò mọ̀ ní sá. ẹ jókòó ẹ jókòó ẹ kú náwó ẹ kú náwó wa wọn ní ká ẹ jókòó sá ẹ kú náwó ẹ jókòó ẹ jókòó ẹ ṣe gan. ẹ pẹ̀lẹ́ sá ẹ ṣe gan. ṣe ó ṣe díẹ̀ tí mo ti ń wò yín ni mo ti observe bẹ́ẹ̀ ṣe ń wá rí i pé dàpé kìíní yẹn mú yín gan ẹ ẹ lo ìṣanwó ni sàbẹ ṣe ń ṣe bẹ́ẹ̀ yẹn ó ó ga ó dẹ um, òṣì ò dáa òṣì ò dáa kò dáa sà kò dáa bí a kì í ṣẹlẹ̀ ṣẹlẹ̀ má lè jẹun báyìí. ṣe ṣe ló ń jẹun màá dì sílé fún àwọn ìyá dèbò àti dèbò. ok <laughs> ẹ fẹ́ fi ṣe àjẹyó kẹtù wá dì lọlé pẹ̀lú ẹ̀ ìyẹn náà dáa oúnjẹ pọ̀ á jẹ́ pé màá fi yín lẹ̀ náà tẹ bá ti jẹun tẹ yóò kẹjẹ ká sọ̀rọ̀. mario báwo ló ṣe ń lọ. a lè sọ̀rọ̀ a lè sọ̀rọ̀ èmi kan sọ pé ìyá àdẹ̀kú àdìdìbò ni. wọ́n try láti sọ wípé tí wọ́n bá ti eléyìí ti yó wọn hmm. so wọ́n á di eléyìí ló tó kú lọ gbogbo kò bá àjọ làánà náà fẹ́ travel sẹ́. ẹ gbé lọ fún ìyá àdìdìbò àti ìdìbò. the the level of poverty you know. ẹ ṣe ẹ ṣe àyà dẹ. all right then um, make yourself comfortable. játì là ń mu yìí àbí colored water. ṣojú ọkọ mo ṣe játì sí nísìnyí. omi ti wá pọ̀ ju mi lò lọ. omi mélòó mo ti bù sí. kò lè dùn. dèbò ṣúgà ò dáa jù lára tíì ti wà ń bẹ̀ ṣúgà ò dáa lára bó ṣe yẹ kéèyàn máa mú gangan rè nípa mú yẹn yọ jẹjẹdíjẹdí ni. orí mi kọ̀ orúkọ jésù ẹ̀wẹ̀ bá mi mú búrẹ́dì máa kú fomi mú torí ilé ìwò yàtọ̀ sómi. àbí ṣe bómi rè ẹbí tí rè ẹ wọlé o jẹ̀díjẹ̀dí kò dáa lára ṣúgà ò dáa jù. owó tẹ ẹ jẹ mí ni mo wá gbà àbí ṣé mi ò gbìyànjú tó ni mo ṣáà ti fọjọ́ kún ọjọ́ tí ẹ dá. ẹ má bínú ẹ gbìyànjú àmọ́ ṣe rí àsanwó yín lọ́la dádì wa ò sí ní báyìí èkó náà lọ ọ̀rọ̀ owó náà náà bá lọ sékòó ẹjọ́ tó bá ti dọ̀la báyìí la máa san. kò burú mo ti múra yín wá mo ti mọ̀ pé ẹ̀ lè san ibi ni wọ́n á dé bá mi. owó tí àwọn ọ̀rẹ́ dáàdì fún wọn ń kọ́ àwọn owó tọ̀rẹ́ dáàdì yìí fún wọn wọn náà fi sàwọn gbèsè tó kù wọn náà náà mú dání lọ èkó àbí sí wọn fẹsẹ̀ rìn lọ èkó ni. ẹ wo ẹ má bínú ẹ má bínú tó bá ṣe dé lọ́la báyìí ọ̀la náà wọ́n á dé tó bá ṣe dé báyìí la máa wá san. ọ̀la náà pẹ́ jù ibi ni wọ́n dé bá mi ẹ̀yin onígbèsè játijàti yìí. ẹ má bínú. àwọn èèyàn yín ò dáwọ́ bíi ti báwo mínísítírì tèmi nìyẹn ọlọ́run ló pè mí ọlọ́run fún mi ní ọ̀rọ̀ láti rí bíyàn ṣe ń kówó jọ bíyàn ṣe ń jẹ́ kí àwọn èèyàn fi fún ọlọ́run ni mínísítírì tèmi ni báwo lẹ ṣe ń ṣe é ṣé ẹ máa ń fi dandan gbà lọ́wọ́ wọn ni ṣé ẹ máa ń fi tipátipá gbà lọ́wọ́ wọn ni. a kàn máa wàásù fún wọn nípa fífún ọlọ́run a ò kí n fi tipátipá ṣe a kàn máa wàásù fún wọn ni a kọ́ wọn nípa fífún ọlọ́run. ó tán ah, eh, èmi náà ti ń wàásù tipẹ́tipẹ́ wípé kàn máa fi fún ọlọ́run ṣùgbọ́n àwọn èèyàn mi wọ́n kàn áwọ̀ ni wọ́n áwọ̀ téèyàn bá fi ọ̀bẹ báyìí tó bá fi là wọ́n lọ́wọ́ kò ní dẹ́gbẹ̀ẹ́ wọ́n hawọ́ èèyàn kì í hawọ́ níwájú òróró mm-hmm. ẹ ò ní òróró yẹn ni sà ṣó ti yẹ yẹn sìn ṣe rí tẹ bá worí mi dáadáa tẹ̀lé tó ń dán tó ń sparkle òróró ni sà ká tó sọ̀rọ̀ wọ́n máa jowó lẹ́nẹ̀ èmi ò kì í sọ̀rọ̀ tó pọ̀ pásítọ̀ Túndé mọ̀ mí àbí tẹ bá gba wọlé bọ́ ẹ jèrè wọlé. pásítọ̀ níran pásítọ̀ níran ẹ má bà wọ́n ẹyẹ bá wọn jiyàn tí yín kàn ní pé kẹ́ organize program crusade revival any program fún bí ọjọ́ mẹ́ta ẹ kàn pé wọ́n kàn wá wàásù òótọ́. èmi ò tiẹ̀ ráàyè ọjọ́ mẹ́ta ó yẹ kẹ́ ẹ mọ̀ pé schedule mi tight ṣòtí yẹ yín sìn èmi ní ẹ̀mí mímọ́ gbé kalẹ̀ láti máa ran àwọn òtòṣe pásítọ̀ lọ́wọ́ láti rí i pé wọ́n gba owó ẹ wo pásítọ̀ Túndé Wókun ṣòtí yẹ yín sìn so therefore màá ráyè ọjọ́ kan ṣùgbọ́n tí n bá ti ṣe ọjọ́ kan yẹn tán gbogbo n ta bá ti pa a máa pín ní sixty forty èmi á mú sixty percent then church yín àti ẹbí á mú forty percent. Ah, eh, eh, pásọ Túndé ẹ eh, ẹ bá mi sọ fún wọn o ó dẹ̀ pé wọ́n fẹ́ yàn mí jẹ ah, èmi ò sì lè gba èmi ló ní church èmi èmi sì ló ní àwọn èrò tó ń bẹ nínú church báwo la ṣe wá fẹ́ pín lèmi tó ní jọ àwa mú forty àwọn àwa mú sixty àá pásítọ̀. ẹ sinmi lala kókó fẹ̀fẹ̀ jẹ́ kára yín balẹ̀ èmi ni mo ní òróró tó jẹ́ kí àwọn èèyàn dáwó àti gba tẹ́tí ní church àti èrò ló lè máa ń pa ń bẹ̀ seventy naira a dẹ̀ fẹ́ gbé òróró wá ẹ wá ń sọ pé kinní èmi ò ní àsìkò láti fi ṣòfò tí ẹ bá ṣetán kẹjẹkẹ pásítọ̀ Túndé mo rí yín náà. ẹ pọ̀ báyìí pásítọ̀. lẹ́ẹ̀tọ́ ẹ ṣe sáà léè tó jẹ́ pé a fi ṣàǹkó ṣe sọ́tẹ́lẹ̀ ni ọkàn lèmi that's the spirit of God ó dàbí ìkọ̀ tí mò ń kà náà Ecclesiastes three ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́ sà ẹ jẹ́ chicken yín o. ìgbà fún onírúurú ohun lábẹ́ ọ̀run ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́ sà ẹ ǹlẹ́. <laughs> ẹ jókòó ẹ jókòó. pásítọ̀ Túndé ọmọ kékeré ni pásítọ̀ yẹ báwo ló ṣe ní ọ̀rọ̀ tó tó yẹ kò tiẹ̀ tó wá ní church. <laughs> orí ọ̀fẹ́ ni orí ọ̀fẹ́ ọlọ́run ti mú ni láti fi làálàá kún ah, orí ọ̀fẹ́ pọ̀ lára pásítọ̀ Paul gan àwọn ni wọ́n ran iṣẹ́ ìránṣẹ́ mi lọ́wọ́ ṣé ẹ ṣe èrò rò pé ó rọrùn fún ọmọ ìjọ láti dáwó bẹ́yẹn ni kò rọrùn à ojúbọ̀ ọ̀rọ̀ ò ṣe fi gbọmọ lọ́wọ́ ìkùrọ̀ báwo wà ní ti o ní sixty percent forty percent tó ń sọ ó lù máa mú sixty percent èmi àmú forty percent èmi dẹ̀ ló ní church bọ́tà ló lè gbàgbó ẹ̀. ẹ jọ sá ìlú lẹ ń mèkì ní church yìí tẹ́lẹ̀ ṣe mọ̀ bóyá forty percent yẹn ó tán ìṣẹ́ àtúnṣe ayé yìí forty percent yẹn kan yẹn ẹ gbàgbé gbogbo yẹn jáde kẹjẹ kí kọ́lọ́ kígbà tó dé bá ṣèrànṣẹ́ yín. kùrìsì ìdọ́jọ́ kan olúwa gba àyànmọ́ mi fún mi. Hmm. tàbí ká tún gbé báyìí ká sọ pé olúwa sọ mí sókè. olúwa yìí sọyàn sókè. So èṣù ni máa ń sọ̀yàn sókè olúwa máa ń gbéyàn sókè ni olúwa ń sọ̀yàn sókè èṣù ni máa ń olúwa ń sọ̀yàn sókè torí pé èṣù mọ̀ kó tóun bá sọ̀yàn sókè báyìí ẹni ìyá jábọ́. <laughs> oníwàásù àgbáyé ẹ ṣe ń wàásù níta ìwà wàwà látọjọ́ yìí tí àgùntàn yìí ò paṣọ ìsílà ẹ ẹ òun lẹ tó tẹnu mọ́. sẹ́rí ah, lẹ́yìn kò séèyàn kankan tó lè gbà wàásù lẹ́nu mi o ìwàásù kò sí ẹ̀dá kankan tó lè gbà wàásù lẹ́nu màmá wàásù lọ ni o mo ti pẹ́ nínú wàásù náà ó pẹ́ tí mo ti ń wàásù bọ̀ wọn ah, ò lè gbà wàásù lẹ́nu mi o wọn ò lè gbà wàásù lẹ́nu mi o. ọ̀wẹ́ lọ ṣáà lọ gbáradì fún ìsọjí náà kẹ wá rí bí àwọn ọmọ ìjọ yín tí wọn kì í dáwó yẹn bí wọ́n ṣe máa máa kó owó olúwa ṣeun ah olúwa ṣeun mo ti sọ fún yín pé kò sí nǹkan kan mo ti sọ fún yín pé àlè dáṣẹ́ ìṣe mo ti sọ fún yín pé àlè dáṣẹ́ ìṣe ẹ wo ìyá tètè bẹ̀rẹ̀ sí ní múra sọjí a ṣe sọjí o àwa náà ṣe. ṣùgbọ́n ẹ̀rù sì ń bà mí ọkàn mi ò balẹ̀ nítorí gbogbo ìrìn yìí ni o mi ò sì mọ̀ díẹ̀ mi ò mọ̀ díẹ̀ kankan tí gbogbo ẹ̀ sì ń gbà mí lẹ́wọ̀. ẹ wo ebi ló ń pa yín <laughs> kò sí nǹkan kan kò sí nǹkan kan ṣé bẹ́ẹ̀ sọ pé pásítọ̀ ni wọ́n ẹ sọ pé ńgbà tẹ́ ẹ délé wọn pé ẹ rí nǹkan òkùnkùn kankan ẹ wo ẹ jẹ́ sọ nǹkan tó ń ṣe yín gbogbo alátẹ̀lẹ́ rí nílé wọn òun ló kà yín láyà ṣé mọ̀ pé ò mọ́ra kò sí nǹkan kan. <sighs> Hmm, hmm, hmm. ṣùgbọ́n mo fẹ́ ká rántí ọ̀rọ̀ tí Reverend Adésọjí sọ wípé àkókò wa ò ní pẹ́ mo ní àkókò wa ti fẹ́rẹ̀ dé pé ká ní sùúrù. àkókò náà ló sì ti dé òun ló ti dé yìí hmm. ah, ẹ wẹ tètè ránṣẹ́ pé pásítọ̀ náà jàre kán wá ṣèsọjí ní ṣọ́ọ̀ṣì wa kán wá wàásù ọ̀rọ̀ Ọlọ́run ah, kò sí nǹkan kan. <sighs> Hmm. olúwa ṣeun ọlọ́run á darí wa. ẹ olúwa ṣeun. a sì ní ṣìṣe lórúkọ jésù. àmín o àmín. ẹ̀yin jésù lógo ọjọ́ pàtàkì ọjọ́ alágbára ni ọjọ́ òní nǹkan ẹ rí nǹkan tí ó ṣẹlẹ̀ lónìí torí agbára ọlọ́run ti sọ̀kalẹ̀ síbí iṣẹ́ ìyanu yóò dẹ̀ ṣẹlẹ̀ ní orúkọ jésù ẹ sọ pé àmín torí ọlọ́run gangan fúnra rẹ̀ ti pèsè ó ti pèsè wòlíì alágbára wòlíì tọlọ́run yàn tọlọ́run sì ń lò tọlọ́run kú pẹ̀lú ẹ̀mí mímọ́ láti wá bùkún wa lónìí ẹ jẹ́ gbé Jésù ga praise the Lord yóò dára fún wa lórúkọ Jésù ṣé ẹ rí wòlíì tí mo ń sọ yìí kì í ṣe wòlíì kẹ̀jẹ̀bù rárá o kì í ṣe wòlíì rádaràdà rárá o ọlọ́run lò ó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn òjíṣẹ́ ó sì ti lò ó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ ìjọ wa yóò ní jàtọ̀ lórúkọ Jésù pẹ̀lú àwọ̀ pẹ̀lú àwọ̀ pẹ̀lú àṣẹ Elédùmarè mo pè pásítọ̀ Paul òjíṣẹ́ ọlọ́dọ́ ló ń lò ní kẹ̀kẹ́ yìí wá sí púpìtì ẹ pàtẹ́wọ́ dáadáa ẹ pàtẹ́wọ́ dáadáa. ẹ pẹ̀lẹ́ sà ẹ̀yin olúwa lógo ọ̀pá àṣẹ ó yẹ sọ pé yẹ́gà ẹ sọ dáadáa wẹ̀ǹtó wà lẹ́gbẹ̀ẹ́ kó sọ pé yẹ́gà. Yeah sọ pé jìgìjìgì ohun ọ̀run ni o ohun ẹ̀mí ni àwọn ò kì í fi báìbù ṣiṣẹ́. àwa ti jẹ báìbù níwájú àti lẹ́yìn ṣé ó yẹ yín sà ṣé ẹ̀bìnú pásítọ̀ ṣe bẹ́yìn lẹ pè wá àbí ká máa lọ ní. torí wọ́n délé wa o wọ́n dẹ̀ rí bó ṣe ń lọ àwa ti lọ káàkiri àgbáyé àwọn bodyguard mi rèé wọ́n máa ń ṣínà fún yàn ni ọ̀tọ̀ ní ṣe àwọn áńgẹ́lì ọ̀tọ̀ ní ṣe àwọn bodyguard mo ní kó tún sọ pé yágà sọ fún kejì pé ayé ayé yágà lónìí sọ pé jìgìjìgì sọ pé ẹ̀vì ẹ̀vì wọ́n lẹ̀ stubborn church yín ó ń pa yín lẹ́rìn-ín wọ́n ní táwọn bá wàásù wàásù kẹ́ ẹ dáwó fọ́lọ́hún ẹ̀ ní dáwó nígbà tí ń ṣe pé nǹkan ń ṣe yín nínú báíbù àwa ní ànáìtì tá a gbé wá ẹ máa dáwó àbẹ́ẹ̀ ní dáwó ṣe ẹ gbọ́ rẹ́spọ́nsì yẹn rí sà mo ní ṣe máa dáwó àbẹ́ẹ̀ ní dáwó ah, ẹ má mò ń gbẹ́ nìkan mò ń gbọ́ yéjídé mo gbọ́ orúkọ yẹn látinú àrùn mo gbọ́ yéjídé ta ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹgbẹ́ wa Yéjídé mo gbọ́ Yéjídé Yéjídé kí lorúkọ yín. Yéjídé. ẹ pàtẹ́wọ́ fún Jésù àìnáìtì <laughs> yẹn pọ̀ ẹ gbẹ̀lẹ́ ẹ sọ pé yẹ́gà ẹ gbẹ̀lẹ́ Yéjídé wọ́n ní gbọ́wọ́ lẹ́yìn lórí ni mo rí i pé ògo kan ń bẹ wájú yín tí àbádẹ́ gbé ọwọ́ lé àwa Pastor Paul ogun yẹn ò ní dé ṣé ká gbàdúrà fún Yéjídé sá ṣé máa gbàdúrà kí n gbàdúrà fún Yéjídé ṣé máa gbàdúrà fún ẹ gbọ́dọ̀ fún Ọlọ́run lọ́rẹ tó dáa ṣé máa fún Ọlọ́run lọ́rẹ tó dáa ṣé máa sanwó ògo ọ̀fẹ́ kọ́ lògo owó lògo ṣé máa sanwó kí n súre fún Yéjídé wòye ẹ̀ kò sọ pé mọ́mí yẹ́gà ìyá ẹ̀ wo ọmọ sọ pé ọmọ mi yẹ́gà gba ìṣísí ọlọ́run rátàlà kàdàbò ṣe mo súre fún ẹ ògo kó wọlé jésù olúwa wa ọmọ yẹn ti gba nǹkan máa lọ next two weeks ẹ máa pe pastor ẹ máa jẹ́rìí àwọn òkè ń fàsìkò ṣòfò ẹ̀yin ọ̀ṣàṣẹ ti ṣe tán àpò yín ẹ kó wà ńlẹ̀ ah, mo tún gbọ́ tinú ọlá mo gbọ́ tinú ah, kò ṣìnà ẹ pàtẹ́wọ́ fún jésù tinú ọlá ah, kí ló ń jẹ́ kí ló ń ṣe ara ẹ̀ ò yá. ó ti tójọ́ mẹ́ta tára rẹ̀ ò ti yá ó ti pẹ́ gan tára rẹ̀ ò ti yá àwọn dókítà ti gbìyànjú gbìyànjú wọn ò rí kankan ṣe sí ẹgbàá mi. ara ẹ̀ máa yá ń sìn ín sọ pé ọmọ mi yẹ́gẹ̀ yẹ́gẹ̀ ni iṣẹ́ yẹn wà sọ pé yẹ́gẹ̀ sọ pé ó pọ̀ fún Jésù ṣe fẹ́ kára ọmọ yín yá ṣe máa sanwó owó bàǹtìbàǹtì àwọn eh, ń lo pos o mo súre fún ọmọ yìí ó yá gba iye kó wọnú ẹ lọ ara ẹ ti yá jésù olúwa wa máa mú lọ ẹ ti rírú ẹ rí kéèyàn dúró kọ́lọ̀ sì máa fi nǹkan tó ń ṣẹlẹ̀ nú ẹ̀mí fún àwọn òkèrè nú ayé pásítọ̀ paul lórúkọ mi ọlọ́run ló pè mí ọ̀pá àṣẹ mi rèé ẹni tí n bá fi ọ̀pá ẹ̀ kàn lórí báyìí ó ti di olówó ta ló fẹ́ di olówó nù ìjọ ẹ̀ nàwọ́ sókè kì í ṣòwò thousand là ń sọ fẹ́ di millionaire fò sókè fún Jésù tó bá fẹ́ di millionaire ó yá jókòó padà ẹ fẹ́ di millionaire ọ̀pá àṣẹ kan mílíọ̀nù kan ni tí n bá ti fi kàn lórí báyìí lẹ́ẹ̀kan kó tó délé owó àti wà àkáǹtì ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ó pọ̀ ẹ sọ pé ó pọ̀ létí ó pọ̀ lọ́wọ́ tún sọ pé yẹ́gẹ̀ ṣé inú bí ni pásítọ̀ ẹ pọ̀ lẹ́sà lẹ́yìn àsìkò yìí a bẹ̀rẹ̀ sí ní ta ọ̀pá àṣẹ yìí tí a bá ti wá fi ń kàn yín lórí owó ń dé ni a wá tú yín lẹ́nu ìdè ni òṣì ò dáa sọ pé òṣì ò dáa sọ pé òṣì ò dáa ó yá ẹ kọrin tẹ̀lé mi ẹ sọ pé give me the money ẹ dá mi lóhùn ó yá ẹ sọ pé bí kò yé mego orí mi jẹ́ kí n lówó. Life is all about the money. Ẹ sọ pé yẹ́gà Jésù Olúwa wa ẹ pàtẹ́wọ́ fún Jésù. èmi ni ò ní yọ̀ bí mo sì fẹ́ ó rí bẹ́ẹ̀ náà ló rí èmi ni ò ní yọ̀ sí. man of God èmi lágbára o eléyìí ò ṣẹlẹ̀ rí kò ṣẹlẹ̀ rí nínú ìjọ wa. ẹ ṣeun sí ẹ wo ọlọ́run á túbọ̀ máa sọ iṣẹ́ ìránṣẹ́ yín di ńlá ẹ má jìnnà sí wa o. ó ẹ ṣe púpọ̀ púpọ̀ ṣé làwọn èèyàn ń sábọ̀ sílé wọn tó tún lọ ń kó owó wá. ó Oga, o kò yé wa sà hmm. níṣẹ́ ni a one million two hundred and forty thousand naira. Eh! nínú chọ́ọ̀chì wa nínú chọ́ọ̀chì wa náà kò ṣẹlẹ̀ rí yẹ́gẹ̀ yẹ́gẹ̀ ẹ ṣe sà ẹ ṣe àdúpẹ́. ẹ dọ̀ṣà báwo ni ah, bro Taiwo, <laughs> sọ pé yẹ́gẹ̀. yaga níbo ló nibolo yege 250,000 and fifty naira tó kù sí. owó tó church lónìí jẹ́ naira bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni sá. ok yẹgẹ lo pastor niran hmm. pastor niran ewo bi? ejekin rowo wo

mo nígbàgbọ́ pé ẹ gbádùn sinimá àgbéléwò yìí tẹ̀síṣẹ́ wò tán yìí sinimá yóò parí síbí ó sì ń tẹ̀síwájú tó bá dọjọ́ sunday tó ń bọ̀ ẹ tún darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí bákan náà láti bí ìlà ó ti bẹ̀rẹ̀ ẹja wò ó. ẹgbẹ́ ẹgbẹ́ ọmọ ẹ jáde lánàá. bẹ́ẹ̀ ni dókítà mo sọ fún yín pé ìsọjí ńlá kan máa wáyé ní ṣọ́ọ̀ṣì mo sì gbé e lọ kí wọ́n lè gbàdúrà fún un àbí kò wá ní dókítà. mi ò rò ìtúsílẹ̀ kankan wà o because wàhálà wà báyìí. lóòótọ́ ọlọ́run kọ́ ló ní kí n ṣe sọ́jírì torí kí àwọn èèyàn lè pọ̀ nínú ìjọ mi àti olówó torí ọ̀rọ̀ ló jẹ́ kí n ṣe sọ́jírì. ẹ pásítọ̀ pásítọ̀ ẹ gbà mí iná ọmọ jó mi iná ọmọ jó mi ẹ pásítọ̀ kí ló ṣe mí iná ọmọ jó mi. òjíṣẹ́ ọlọ́run alààyè Pọ́ọ̀lù fẹ́fẹ́ nìyí mo ń gbọ́nù kankan lọ́dọ̀ rẹ. ọ̀run ẹ̀wà bọ́run àmàlà. ọmọ kan ń bọ̀ wá rí ọ lẹ́kọ̀ọ́ ògo sì pọ̀ lára rẹ̀. a jẹ pé òórùn ògo ló ń bọ̀ yẹn. bẹ́ẹ̀ni wá rí i dájú pé kí ni o rí pé o lá. mo ní kó jókòó. mo ní mi ò jókòó. àlùmáà kì í dáàbò jọ. jókòó. bailão. lẹ̀ tí ò ní pẹ́ni tó dáa. òyìn náà borí ó sì gẹ́ngẹ́ ó ṣe ká ó ṣe bí ojú ẹ̀ ajá. owó kẹ̀ǹkẹ́ ó wà lẹ́wọ̀ owó àwọ̀ owó àìká owó ẹ̀ àdá. kò ságbára falágbára lẹ̀. kò sí múlẹ̀ yé o tí ò ní pẹni tó dáa. kò sí bàbá ìsàlẹ̀ kọ́kọ́ tí ò ní dẹ̀yìn lẹ́yìn ẹni. ìgbà ò lọ bí òré ò lọ bí ọ̀pá ìbọn ó lágbára owó kẹ̀kẹ́ ó wà ìka ó sì wà ìka ojú ẹ̀ ajá. òfìyàn sówó òfìyàn rúbọ òfìyàn ṣètùtù ojú ẹ̀ ajá. ojú rẹ̀ ajá ojú rẹ̀ ajá ohun tó bá gbìn ló máa ká máa ká o. ọlọ́run wò ọ́ ó dájọ́ orí yọ ojú ẹ̀ á já. kò sóhun tó pamọ́ kò sóhun tí ò rí kò sóhun tí ò ní jẹ ojú ẹ̀ á já. kò sákàrà. tó pẹ́ jù. torí eh, pé ojú rẹ̀ ajá.